tó fàyò sínú ẹ́stéètì yìí pọ̀ ojú ìfẹ́ dọ́jú bó ṣe yẹ lọ. ṣé ẹ̀mí ẹ̀ gbèsè agbára ẹ̀ ṣó wà kápẹ́bù. ìwọ ti dùn sá ìwọ lọlọ́kọ̀ wọn tó mọ kọ̀ǹtírò wọn. kí nìkan tó ń wá. wọn lọ́wọ́ tó bá dilẹ̀ lèṣu ń gbé ránṣẹ́ mi ì fẹ́ ṣìṣe láyé mi. ó mọ̀ páwọn obìnrin ní ètè oríṣiríṣi gbogbo wọn ni kò gbé súnmọ́ bọ̀bọ̀ yìí. òjò tó ń rọ̀ tí ò ti dà ó tún wá sọ pé tèmi ò tó ta nù ọmọ ẹ máa fáyọ̀ o nínú bíi náà. èmi nìkan ni mò ń bébì èmi nìkan mi ìlọ́kọ mi ìlàlẹ̀ mi ìní anybody. máa ṣe ẹ̀fọ́ ẹ̀gẹ́. ẹjọ àwọn bẹ́ẹ̀ tó wà lólè yẹn kílẹ̀ tí wọ́n ṣe. mo kàn fi wọn card cruise lásán ni. ẹ àsopọ̀ tó yìí tó sọ fún mi. ṣé kò tẹ̀lé ìdílé. ẹ̀dẹ̀ ń gba wúmọ̀ àyẹ̀dẹ̀ ń gba lọ́sọ̀ ń gba lọ́sì. we are talking about one point seven billion. bíbí jẹ́ ká ta ọkọ tá a bá ní ká kó o sí. straight up. ẹ̀yin á mẹ́yìn wá tẹ́yìn bá ti mẹ́yìn wá àwa náà ó kó kó jáde. kò ṣe tèmi kò sí nǹkan tí mo ní ṣe fún gbogbo gbèsè ayé máa kó lé lọ́wọ́ ikú bí ẹkú pájọ pa mí ọlọ́run. iṣẹ́ aláàkó ni a ṣe. tó bá fi dé sí i tó bá fẹ́ pa fún kò kọ̀ lọ́wọ́ àpọ̀n mọ́ wọn kọ́ wọn kọ́ tó bá le díẹ̀díẹ̀ kọ̀ bá mi gé pé tìǹtìǹtìǹtì.